ó yá ẹ bá mi sọ fún sísìn yẹn kó má ì lọ o tààràrà mo ti sọ fún tẹ́lẹ̀ pórísun tv làwà o yeye ẹ bá mi sọ fún bébí yẹn kó má ì lọ o yẹyẹyẹ mo ti sọ fún pákí yín létò tẹ́ ń gbọ́ yìí o yeye bèbí jọ̀wọ́ kó má ì lọ o ọmọdé ṣe mí bèbí mi dà olójọ̀wọ́ kò gbé mi sáyà o yẹyẹ kó wá fìfẹ́ tútù sọ́kàn mi o bèbí jọ̀wọ́ kó má ìlà o ọmọdé ṣe mí bèbí mi dà dúró dè mí sẹ́ẹ̀ kò gbé mẹ́sáyà ooo kò wá fìfẹ́ tútù sọ́kàn mi o yeah baby i love you always love <laughs> ee orí àwọn oníṣẹ́jọ́ lónìí kan máa ń dé gẹ́gẹ́ bí mo ṣe máa ń dé fún ẹ̀yin tèmi ẹ̀yin olólùfẹ́ tèmi jákèjádé jákèjádé gbogbo ilẹ̀ nàìjíríà yìí ní gbogbo ọmọ tẹwà nílọ̀rùn ní wọ̀rọ̀ ní gúúsù àti àríwá ní ilẹ̀ onílẹ̀ ìpẹ́ yìí mo kí yín o ẹkún ẹkún lé ẹkún ọ̀lẹ́ ṣàlàfíà lẹ́wà bóò ní iṣẹ́ lé ní ní dáadáa ni láti wá ọmọ ìwà ọṣẹ́ ìjà sí tó ń jọ olólùfẹ́ omidan àáfà tó wà kí ló ń dùn ẹ̀yin ọmọdé ẹlẹ́kọ̀ọ́ bóò ní ẹ̀ ṣọ́pùnọ̀pù láti bẹ̀ <laughs> ẹ gbà yìí ó tún délé ni o Victor Oyèbọ̀dé ìfẹ́ Rótìmí ṣàlórúkọ tèmi ẹ Orísun la wà yàtúndé akínsìn ní ètò gẹ́gẹ́ bí ẹ̀yàn bá ṣe máa ń ṣe bá a ṣe ń lọ tá à ń dé tá à ń lọ tá à ń dé ojoojúmọ́ lòun ló ń yí padà owó láàrin nǹkan ọ̀tún tún mo dẹ̀ gbàdúrà pé ohun ọ̀tún ohun ayọ̀ ohun ìdùnnú kò ní kò ní kò ní sẹ́ lẹ́ẹ̀dẹ̀dọ̀ ní wa àmì ṣẹ́wàá pa àti ti délé wa máa ń délé nìyẹn o ẹ̀rọ fáwọn tí fáwọn tí wọ́n tẹ̀ tí táwọn tí ìpàdé wa rí bóyá àgbà kọ́kọ́ yín rèé ẹ lórí ètò yìí ẹ a máa ń sọ ọ̀rọ̀ a máa ń fi ọ̀rọ̀ a máa ń fi ọ̀rọ̀ agbára wa ní ìyànjú a dẹ̀ sì máa ń ṣe kí ni a máa ń fi ọ̀rọ̀ tómi jómi tó rọrọ̀ a dẹ̀ sì tún máa ń ṣe kí ni fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ fún àwọn olólùfẹ́ wa àtọ̀ sí yẹn o a tún máa ń ṣe kí ni gbé bọ́dì gbé bọ́dì gbé bọ́dì gbé bọ́ bóyá ẹ ṣàwọn ẹ fáwọn àdìgbà gbé bọ́dì ẹ̀yin kan ẹ̀ mọ̀ pé yẹ lóòótọ́ àgbé bọ́dì <laughs> lónìí a tún fẹ́ bí ọmọ bí nǹkan tó máa ṣe wá láǹfààní láwùjọ òní mi máa ń sọ ẹ lẹ́ni náà kò ní yípadà ọ̀rọ̀ ìfẹ́ náà mo tó wá sọ fún yín ìfẹ́ kúwà nínú orúkọ mi ṣe ẹ̀ ní bíléèmù mi bá jẹ́ pé ìfẹ́ orúkọ ló ń rò mí àbí abẹ́ àfiṣe ni ọ̀rọ̀ ìfẹ́ yìí o ó ṣe é ṣe mí kò yé mi o love love love love one thing thing <laughs> ọ̀rọ̀ ìfẹ́ yìí náà ni ẹ̀mí ní bọ́m̀bẹ̀ lórí pé kí ni ìfẹ́ ni àkójọ òfin ìfẹ́ lábí dálé ayé ìfẹ́ lẹ nísìmi tí ẹ fi ń gbọ́ mi ní èní ẹ wá ní kí n má sọ̀rọ̀ ọ̀tẹ̀ of course na ìfẹ́ ló ń radiate ìfẹ́ ló ń yí gbogbo aká ìfẹ́ náà dẹ̀ ni ìfẹ́ wa náà kò ní sunko gbogbo alẹ́dùmarè ẹ ṣe lẹ́ni afẹ́sọ̀rọ̀ lórí ìbáṣepọ̀ tó dán mọ́rán yẹn pé ọ̀rọ̀ ọ̀fẹ́ tó dán mọ́rán láàrin olólùfẹ́ yálà ọkọ àtìyàwó ni o àbí àwọn àfẹ́sọ́nà ìbáṣepọ̀ tó dán mọ́rán láàrin olólùfẹ́ àti pípààlà hmm, kókó ọbẹ̀ nìyẹn kókó ọ̀rọ̀ ìfẹ́ yẹn ni pípààlà la fẹ́ sọ̀rọ̀ lé lórí ìyẹn ni pé setting a boundary pààlà setting a boundary ẹ̀ a dẹ̀ máa sọ àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan sí etí ẹ̀yin èèyàn mi náà dẹ̀ sì fẹ́ gbọ́ látọ̀dọ̀ yẹn mi náà fẹ́ kọ́gbọ́n látọ̀wọ́ yẹn ẹ má kó jẹ́ mi nìkan ẹ tó yẹ yín ẹ má fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí mi ohun tẹ́ ẹ bá rò nípa tọ́pìkì tá a bá gbé kalẹ̀ ẹ náà ẹ máa sọ fún wa ẹ kájọ máa jù síra wa kájọ máa tó yẹ yín káka dàbí ẹbí bá àti ẹ̀ ríra wa rí bá àti ẹ̀ máa ríra wa yẹ ká kí kí boundary kí kí kí ẹbí wa yẹn kó ti gbòòrò láti ìsìn ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí mi ẹ tẹ̀lé mi lórí Facebook Victor Oyèbọ̀dé lórí Facebook àbí lórí Instagram official boy alinko ẹ̀kọ́ pọ̀ o f f i c i a l b o y a-l-i-n-c-o official boy Alinco lórí instagram ẹ jẹ́ kájọ máa kájọ máa yí mọ́ra wọn ẹ fọ́lọ́ mi máa fọ́lọ́ yín padà hàn aláì ẹ ṣètì ẹ ẹ máa fọ́lọ́ yín padà ẹ kájọ máa kí kí péjì kó lè kó lè boom tó yẹ yín tó náà bá ní one million viewers or followers kó kó pọ̀jù náà ẹ lè ṣe náà ẹ ṣáà wọn àti ìjọba àjọ lè bọ̀ ní ìfẹ́ yẹn wà gbọ́ fọ́lọ́ yín kẹ́mi náà fọ́lọ́ yín back ẹ jọ ẹ jọ bóyá máa rí gan nìyẹn ẹ jọ ẹ mú sọ́dọ̀ kan ẹ múná wọn fẹsẹ̀ dájọ́ àmọ́ sísáyé lọ sí yẹn sìn kẹtún lè fíìlì yẹn wò báyẹn máa ń jù báyẹn máa ń gbẹ́sẹ̀ dj mi ṣẹ́gzì la wílò ó ti rẹ́dì fún wa pápá lórí ayára báyìí orun kún bẹ́ẹ̀ ni yẹ́yẹ́ sáré ju kan tí wàá mẹ́ kásáré kí ni kásáré gbẹ́sẹ̀ ó yá gbé wa lọ lé ijó múlẹ̀ ó yá ẹ̀tún sáré làágùn ẹ̀tún sáré làágùn Ah, ẹ ti sáré làágùn ẹ ti rí nǹkan kan ni DJ <laughs> DJ mi ó ń gbá lórí ẹ̀ mi ó ń gbá gidi lórí ẹ̀ ẹ wò ẹ má ti làágùn jìnnà o ìjó sì ń bọ̀ lẹ́yìn tàṣí àjọ sí ẹ̀ so mo sáré kí kàbọ̀ padà sórí ètò yẹn lórí Orísun làwà yìí lórí ìkànnì yìí bẹ́ẹ̀ ni akínyìn sì ní ètò tá a ṣe ń ṣe kí ni àtijọ́ àtijọ́ àti jù síra wọn tájọ́ ń jọ̀rọ̀ síra wọn tájọ́ ń ṣe tájọ́ ń ṣe o mọ̀ sínú mọ̀ sí kùn ọ́ ṣàmọ̀ à ń ṣàwò àwo tiwa àwo àwo ọlọ́run àwo òfẹ́ làwọn à ń ṣe ẹ ṣàmọ̀ ẹ lórí ètò ìmìlẹ̀ ìsọ́lẹ̀ kọ́mílá fẹ́sọ̀ lórí àwọn ìbáṣepọ̀ tó dánmọ́rán àti pípààlà ẹ orúkọ tèmi yí padà Victor Oyèbọdè Ìfẹ́rótìmí ni èmi ń jẹ ẹ lè máa fi àtẹ̀ṣẹ́ ránṣẹ́ o torí ẹ àti sẹ́yìn ẹ àwọn bá yín róòlù ẹ àwọn tí yá lè máa gbọ́ kò yé yín ẹ fóun tí wọ́n yẹ̀ darapọ̀ mọ́ wa ẹ bá yẹ máa ń ṣe a máa sọ̀rọ̀ síwájú ọ̀rọ̀ a máa kọ́kọ́ sọ̀tọ̀ kékeré kan tó bá di pé a wà máa sọ̀rọ̀ lé lórí ẹ ní òní fún tọ́pìkì ẹ̀kan tí mo sọ yẹn kí tún rán yín létí lẹ́ẹ̀kan ìbáṣepọ̀ tó dán mọ́rán láàrin olólùfẹ́ yálà àwọn tẹ́tí fẹ́ra yín ni àbí àwọn àfẹ́sọ́nà then pípa ààlà pípa ààlà yẹn gangan gangan ní igi gangan tá a fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ gangan gangan báyìí bẹ́ẹ̀ ni ẹ ó ní lady kan àti guy kan ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ dàgbà ni ṣòye yín ọjọ́ dàgbà láti kékeré ni ṣùgbọ́n ẹ pé àwọn àwọn àwọn ọ̀rẹ́ mi wà àti àwọn ìbáṣepọ̀ kan wà yẹ pé òun ṣe bóyá ká fi fẹ́ ra ọ̀rẹ́ náà kàn jẹ́ wọ́n kàn ní friends friends of benefit àbí friends of benefit yẹn ni pé wọ́n kàn ṣáàjọ yẹ pé ó ní ó ní nǹkan tí wọ́n jọ ń tọ́jọ́ ń tọ́jọ́ ń ṣe fúnra wọn ṣùgbọ́n kò ń ṣe bí a bí kájọ kábà láṣepọ̀ àbí nǹkan kan bẹ́ẹ̀ yẹn o ọkàn lákàrà wọn bẹ́ẹ̀ natural ni natural nífẹ̀ẹ́ wọn ọjọ́ lọ school ni kódà ọjọ́ lọ school ni láti secondary school àtọ́nà máa bá wọn ṣe ọjọ́ rí yunifásitì wọ̀ ọjọ́ lọ sí ọjọ́ lọ ṣe NYSC nígbà tó ṣe NYSC tán yẹn ní àgùnbágirọ̀ nígbà tó jọba tọ́jọ́ kúrò ní títí àgùnbágirọ̀ yẹn wọ́n tó jọ ríṣẹ́ sí ibi tó jìnnà síra wọn ọ̀rẹ́ wọn yẹn ó tight gan ṣùgbọ́n ẹ mọ̀ kò sí ni látọ́lá rókè ń lọlẹ̀ náà ló ń bọ̀ ni ń bò bá yá náà kò sí ni gbọ̀nsìn kò sí káyọ̀ pàtẹ́ nìkan ni òní lọ wá ẹni tí wọ́n máa jọ fẹ́ tí wọ́n jọ máa fẹ́ lọ́jọ́ iwájú àtúndẹ̀ yá arábìnrin ní ẹni tó máa fẹ́ arákùnrin náà ní ẹni tó máa fẹ́ kò ṣe pé bóyá wọ́n dara wọn ní wọ́n ṣe ara wọn lẹ́pà àbí àbí wọ́n jẹjà mm-hmm. wọn ò fẹ́ra wọn láti bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ so ó free wọ́n free láti wá ẹni tó máa fẹ́ wọ́n tó dé máa fẹ́ tó máa fẹ́ yìí náà wọ́n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ fẹ́ wọn ó ń lọ ó ń lọ ó ń lọ ṣùgbọ́n nígbà tó yá ṣé mo rántí pé wọ́n ti jọ wọ́n ti jọ yúùsù mọ́ pé kí nǹkan tó ṣe é á pè bí sọ̀rọ̀ kí nǹkan tó ṣe bí á pè é sọ̀rọ̀ wọ́n jọ máa ń bára wọn sọ̀rọ̀ ni pàtó dẹ̀ yá tí àwọn méjì tó ti jọ ní ẹni tó fẹ́ fẹ́ yẹn wọ́n sì ṣe ń pera wọn náà síbẹ̀ kọ́kọ́ wá ṣẹlẹ̀ lálẹ́ ọjọ́ kan tí bọ̀bọ́ yẹn ó ní láti pe gẹ́ yẹn láti find out nípa ọ̀rọ̀ ọṣẹ torí kọ́ yẹn náà dé ọ̀dọ̀ bọ̀bọ́ yẹn late lálẹ́ ọjọ́ yẹn ni ó dẹ̀ ní the answer kílẹ̀ ọjọ́ yẹn tó mọ́ ṣe rò pé different departments wọ́n jọ ń ṣiṣẹ́ ó dà pé bọ̀bọ́ yẹn wà ní bọ̀bọ́ yẹn wà ní accounting gẹ́ẹ́ wà ní bóyá human resource àbí kinní kan ṣá jẹ́ pé wọ́n need the information yẹn fúnra wọn láti jẹ́ kí account balance kílẹ̀ ọjọ́ kejì òun tó mọ́ wọ́n ti àwọn méjì ti fẹ́ra wọn wọ́n ti fẹ́ra wọn wọ́n ti ní ọkọ àti àwọn ti jọ ń gbé gẹ́gẹ́ bí ọlọ́kọláyà lọ́tọ̀ọ̀tọ̀ so ọkọ bá pe ìyàwó yẹn nìkan bíi nǹkan bíi eleven thirty àbí nǹkan ni ọ̀gá iléeṣẹ́ wọn pe bọ̀bọ̀ yẹn pé ah àkáǹtì báyìí báyìí báyìí báyìí báyìí kí ló ṣe ẹni báyìí báyìí báyìí ẹ tó dẹ̀ lè dáhùn àǹsà yẹn ni àǹtí yẹn tó ní pé kọjọ wà ní dìpátímẹ́ǹtì yẹn ni ó dẹ̀ wò pé ah mo fẹ́ kí gbogbo kí ní tà ń sọ yìí àti rí ojúṣe àti rí solution sí kí àtúbẹ̀rẹ̀ iṣẹ́ ní ọjọ́ kejì òun náà wá go pé ah level thirty to twelve twelve ó ro ro ro ro ro ro ṣùgbọ́n ó tún rántí pé ọ̀gá náà fẹ́ result lẹ́sẹ̀kẹsẹ̀ kílẹ̀ la tó mọ́ wọ́n bá péye pé sista nìyẹn pé ah ẹ o ibi tí ọ̀rọ̀ ibi tí ọ̀rọ̀ wá ṣe sí tó sú èmi gan fúnra jẹ́ pé mi mọ̀ ní máa ti máa ju ọ̀rọ̀ yìí sí ni pé orúkọ bọ̀dà bọ̀dà fúnra rẹ̀ orúkọ tó bọ̀dà fúnra rẹ̀ ń jẹ́ tó ń jẹ́ gangan ní ìfẹ́ ìfẹ́ ìfẹ́ dayọ̀ ló ń jẹ́ forget ó dẹ̀ ti sọ orúkọ ọ̀sìn àǹtí iṣẹ́ kejì àǹtí yẹn ìyẹn pé tọ́jọ́ dàgbà yẹn ìfẹ́ náà ló fi sọ orúkọ ẹ̀ so ẹni pé ọ̀rọ̀ yẹn ó dàbẹ́ ni pé ó fẹ́ jọ kọ́mẹ́dì àbí bíi fíìmù ni ṣùgbọ́n tó ń ṣẹlẹ̀ ni ìgbà tí bọ̀dà máa pè lálẹ́ tó máa tí bọ̀dà máa pè àǹtí ní ọ̀dọ̀ tiẹ̀ àǹtí náà ti ń sùn tí fóònù máa ríǹgì bọ̀dà ìyẹn ọkọ àǹtí ìyẹn tẹ̀ sí ń wo CNN ó sì ń wo TV lọ́wọ́ ni òun ló lọ gbé fóònù òun ló kọ̀ rí ìfẹ́ lórí fóònù ni ìfẹ́ kẹ̀ ìfẹ́ tí máa jọ ọtí ìlú ọdún kan ló ah! bá dẹ̀ rí pé ìfẹ́ ń pè ẹ́ o tó ní pé àǹtí ti mọ ẹni tó jẹ́ kọ́ ni à ìfẹ́ ṣe <laughs> bó náà ṣe sọ bó náà ṣe sọ bíi olólùfẹ́ ìfẹ́ báwo ni ló ṣẹlẹ̀ ló bá ṣẹlẹ̀ sọ sọ̀rọ̀ sọ̀rọ̀ ókè ókè má bẹ̀ wò má bẹ̀ wò láàárọ̀ la ókè má bẹ̀ wò má bẹ̀ wò iná bá gbé láptọ̀pù bá wọ̀ wọ̀ bọ̀dá ọkọ àǹtí ní tó jókòó sí lórí sítì lọ́kàn wo sísálọ̀ kan báyìí òun á fẹ́ mọ ohun tó ṣẹlẹ̀ mọ́ lẹ́yìn níbi kọ́ọ̀lù o ṣùgbọ́n kó rí ìfẹ́ ó dẹ̀ ní bí àǹtí ṣe gbé bó ṣe gbé ìkọ̀ bó ṣe bó ṣe <laughs> ẹ wo ṣe rí gbà mí bàtà ń sọ yìí ó má dìyàn kan yánrin o bí ẹ pé bọ̀dá yìí láti wá sílé àǹtí yẹn pé ìfẹ́ dayọ̀ lòun jẹ́ pé ìyàwó ẹ̀dẹ̀ rèé ó ṣèṣe wàá sọ fún báwọn ṣe bẹ̀rẹ̀ skul ṣe wọn pé obìnrin kò gẹ̀yàn gan o àǹtí yẹn gan o sọ bí bífẹ̀ ṣe jẹ́ síra wọn kàn mọ̀ pé olóòrẹ́ kan tó jọ wà lọ́fíìsì kò mọ bí wọ́n ti ń bá ọ̀rẹ́ ọ̀fẹ́ wọn pọ̀ ló ṣẹ̀ṣẹ̀ wá wá sílé ṣẹ̀ṣẹ̀ wá fún mi pé à ájọ lọ skul ni fẹ́tẹ̀ ẹ̀rọ mò ń jẹ́ ó ń ṣiṣẹ́ ní báyìí ó ń ṣe báyìí alọ́jọ́ yẹn ó tó ṣẹlẹ̀ kó tó di pé wọ́n ẹ̀ṣẹ̀ wá wọ́n ẹ̀ṣẹ̀ wá àzìn wàhálà ẹ̀ṣẹ̀ wá tán wọ́n ẹ̀ṣẹ̀ wá bá wọn dá sọ̀rọ̀ ẹ̀ kó tó níyànjú pípa ààlà ẹ wá wò ká ní bọ̀dá ọ̀lẹ̀ ká níbi tí bọ̀dá wà kò lè yọjú ńkọ́ tí ò bá sí nítòsí tó lè wà àbíkẹ́ kó jẹ́ pé òun ọ̀jọ́ ṣẹ́ńbì kan náà tó ń ṣe pé ọ̀rọ̀ ọṣẹ́ tí tó dùn ún sọ pé nǹkan tí mo ṣe pèyàwó ẹ̀ ni pé ọ̀rọ̀ ọṣẹ́ kan wà bóyá bóyá nǹkan kan kan ṣẹlẹ̀ tí kò fẹ́ jẹ́ kí ó yé yín ẹ sọ fún mi irú ìjà tó bá ní ọdún ìgbéyàwó tí o ti lọ ọdún kan tẹ́lifíṣàn pé kì í ìbáṣepọ̀ tó dán mọ́rán àti pípa ààlà pípa ààlà yẹn dẹ̀rẹ̀ àìpa ààlà dẹ̀rẹ̀ nínú àwọn ẹbí nínú láàrin àwọn olólùfẹ́ a ti mọ ọ̀pọ̀lọpọ̀ ohun tó ti dálẹ̀ ẹ̀ ń mọ̀ dádì wa ẹ̀ mọ̀ mọ́mì wa ẹ̀yin gan mọ̀ ẹ fi ṣèkà o wípé bóyá ẹ fi ṣèkà rárá ẹ má sì mí gbọ́ o ṣùgbọ́n bí wọ́n ṣe wá ni àìpa ààlà yẹn tó ẹ ti fojú fò ó dá ó ti dá ó ti dá ọ̀pọ̀lọpọ̀ nǹkan lẹ̀ díẹ̀ pé trust trust yẹn ni pé ẹ ẹ ẹ ẹ ìgbàgbọ́ tó wáyé kó wà láàárín ìwà tó wà láàárín ọkọ àti àtaya kò wá sí mọ́ torí pé kí ni àlà tẹ́ pa yẹn ó ti dá ó ti dá ọ̀pọ̀lọpọ̀ nǹkan mú àlà yẹn la tó wá sọ lé ẹ ẹ kí wọn bá yẹn máa ń ṣe a máa sọ nígbà bá dé láti lé agbára àwọn àfúkẹ́kẹ́ ọ̀rọ̀ lẹ̀ dáadáa ó lè yé èèyàn àná ṣùgbọ́n ká tó lọ ẹ máa fi àtàjíṣẹ́ ránṣẹ́ sí wọn kí lè mọ̀ bóyá ọ̀rọ̀ yìí bá yín wí bóyá bá èmi wí ká lè jọ kọ́gbọ́n ara wa ẹ ká sáré fẹsẹ̀ rájò díẹ̀ DJ mi ṣẹ́gìsì ó ti rẹ́dì fún wa ó yá múlẹ̀ fún wa àsáré lọ́jọ́ à ń padà ẹ má yí kúrò bẹ́ẹ̀. ó yá yìí tèmi báwo ni ṣẹṣin wà lórí ìjókòó ìṣẹṣin retí mi mo ti dé báyìí yes abala àtẹ̀jíṣẹ́ la wà yìí bẹ́ẹ̀ ni o mo sì fẹ́ kí àwọn ènìyàn tèmi àwọn tí dájọ́ ṣiṣẹ́ pọ̀ jákèjádò lórílẹ̀‐èdè yìí àti nílùú èkó àti gbogbo tẹ́ ti wà ẹ lákọ̀ọ́kọ́ mo fẹ́ kí bọ́lá ti tó ṣóhùnmí victoria ẹ mo kí ẹ merry christmas and happy new year níbikíbi tó bá ti ń gbọ́ mi mo tún fẹ́ kí ọ̀rẹ́ tèmi pàdé mi of life um, yetunde barnabas ọláyínká ẹ tó fẹ́ fúbọ́là ẹ ṣàwọn tó fẹ́ fúbọ́là ọláyínká yetunde barnabas ẹ pẹ́pẹ́yẹ nìyẹn mo fẹ́ kí ẹ o ṣé o ṣé o ṣé bákan náà fẹ́ kí ọkùn tèmi nìkan ṣoṣo Abíọ́dún Ayọ̀yínká tí gba ayé mọ̀ tó lọ pa ọjà sòrá bàbá gbogbo àyè fún yẹn ṣé gan ẹkúṣẹ́ bákan náà fẹ́ kí ọkùn mi ẹ the only the only papa àjì àwọn ẹ àjírẹ́bí fúnra rẹ̀ ẹ ọláṣẹ́yìndé àgẹ́yìnbó kí wọ́n wà pé bóòdì bàbá ẹkú iṣẹ́ ẹ̀kọ́ ọdún ẹkú ìyèdùn bẹ́ẹ̀ kíkọ́ àwọn tèmi tó wà ní Orísun TV látọ̀dọ̀ Emmanuel Destiny Yinka gbogbo wọn winans bẹ́ẹ̀ lọ gbogbo tí mo kí pé ẹ máa kú iṣẹ́ àwọn ti princess àwọn gbogbo ẹ̀pìndẹ̀lẹ̀ ìrántí tán tómi gan petit petit tèmi. Ruth ẹ wo mo ti gbàjọ bẹ́ẹ̀ tún kọ́ ọ̀gá iléeṣẹ́ Orísun TV yìí náà Kwame Wálé bàbá ẹ gbàjì ẹ wò wẹ́ pátápátá mo fẹ́ kí fún èyí tẹ́ jẹ́ kí ó ṣeé ṣe kí ètò yìí wá kó máa lọ ẹ kàn jókòó ẹ gbé ọpọlọ kalẹ̀ ẹ lè gbé ètò yìí kalẹ̀ àwọn èèyàn dẹ̀ ń gbádùn ẹ̀ ní everywhere ní Nàìjíríà yìí àti ní òkè òkun ah, ẹ deserve accolade ẹ wò mo kí n gan ẹ kú iṣẹ́ takuntakun fún àwọn ọlọ́wọ́ bọ́sùn mi pátápátá nínú ibi tí ẹ bá wà àtẹ̀yìn gan tẹ́ jókòó tẹ́ ń wò wá ẹ̀yin náà mo kí yín ẹ̀ ṣe mọ̀ pé a kì í ṣàmì so mo gbọ́dọ̀ kí yín náà <laughs> mo ti kí náà ni ó yá ní tèmi bá mi bá mi bá mi sámà orin bó jẹ́ orin méjì sí mẹ́ta back to back bá mi sámà wọn mo ṣáàmù àwọn orin yẹn gbogbo àwọn orin tó máa ń jù tí mo like yẹn bá mi jù fún àwọn pípé tí mo pè é kó sáré fìlẹ̀ pé àádùn náà pè ní Orísun akíní ètò ẹ má yí kúrò níbẹ̀ à ń padà bọ̀ ó yá sáré gbé wa rìn lọ́ọ́lé ijó ó yá gbẹ́sẹ̀ ó yá ó yá ó jìgbìjìgbìjìgbìjì gbẹ̀yìn tèmi àti báńdẹ̀ bẹ́ẹ̀ bóyá ń lọ nìyẹn ẹ ọ̀nì kẹ́tírò lórí akíní ṣáwọ̀ <laughs> ó lágbára jù ẹ káwọn padà sórí ètò ìjáre ẹ ṣáwọ èmi tèmi tòótọ́ mi ò jù báyìí náà lọ ẹ Victor Oyèbọ̀dé ìfẹ́ Rótìmí lórúkọ tèmi ẹ padà aṣọ àdá gbàmọ́ gbádùn ara wa tó ló kí ni ẹ̀yin lẹ́ ń fún mi ní vibe ẹ̀yin kan lẹ́ máa ń fún mi láwọn travel ayé ẹ̀yin kan lẹ́ máa ń fún mi láwọn nǹkan tó máa ń lò yẹn tó máa ń ginger swagger máa swagger ginger mi ọ̀dẹ̀ dúpẹ́ lọ́wọ́ yín gan ẹ ṣé àti padà sórí ètò yìí ẹ a máa bá ọ̀rọ̀ wa lọ bá ṣe bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan ẹni pé ẹ bí ìfẹ́ ṣe lè dán mọ́rán àti pé kí ni àti máa pa àlà àlà ẹran wọn ni kókó bẹ́ẹ̀ ni mo dẹ̀ sàn kọ̀ọ̀kan síwájú lẹ́ẹ̀kan tẹ́ bá gbọ́ dáadáa tí fáwọn tí wọ́n bá a bọ̀ láti ìbẹ̀rẹ̀ fún ẹ̀yin tí ẹ̀ṣẹ̀ ń para tẹ́ ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ẹ̀ tí miss náà akọ̀fẹ́ sọ̀rọ̀ lórí pé pípa àlà láàárín olólùfẹ́ bá ṣe lè ní ìbáṣepọ̀ tó dán mọ́rán àti pípa àlà tó yẹ yín torí àìpa àlà yẹn gan ló máa ń da ọ̀pọ̀lọpọ̀ ìrìn àjò olólùfẹ́ rú àìpalà ẹnu ló máa ń fa ọ̀pọ̀lọpọ̀ aáwọ̀ àti gbogbo ìkùnsínú àti gbogbo ìjà gbogbo tó máa ń ṣẹlẹ̀ láàrin lọ́kọláya àbí láàrin olólùfẹ́ torí pé kí ni àìpalà yìí kò ní pé bóyá mọ̀ọ́mọ̀ bí mo sọ lẹ́ẹ̀kan mí ó lè jẹ́ pé ohun tí a rò tẹ́lẹ̀ bẹ́ẹ̀ tó bá rí tó bá tó bá tó bá tó bá ṣèrántí ìtàn tí mo sọ lẹ́ẹ̀kan yẹn pé àwọn méjì tí wọ́n jọ dàgbà láti school wọ everything yẹn iṣẹ́ ọ̀rọ̀ iṣẹ́ ló mú bọ̀dá yẹn pè ní nínú aago bẹ́ẹ̀ yẹn láago mọ́kànlá àbọ̀ yẹn tó tó jẹ́ pé níbẹ̀ ẹni tí wọ́n tí wọ́n dẹ̀ ṣe pé iṣẹ́ yẹn ó jẹ́ ohun tí wọ́n gbúdọ̀ ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ kí rìsọ́ọ̀tì ìjọba lè jáde láìpẹ́ torí ijọ́ kejì bọ̀dá yẹn ò ní pe àǹtí yẹn tó yẹ yín ẹ̀dẹ̀ wá wo tó ṣẹlẹ̀ náà bọ̀dá àǹtí náà dẹ̀ rè torí kò kò mọ sáì da bó ti bó ti jọ dàgbà ni bó ṣe dáhùn kọ́ọ̀lì lásán kan jẹ́ pé ọkọ ló rí orúkọ bọ̀dá bùdá lẹ́kejì bùdá ọ̀dà ṣáìdì yẹn ọkọ̀ lórí orúkọ bùdá rẹ̀ ń jẹ́ ìfẹ́ sẹ́mọ̀ ìgbà míì wà bá a ṣe store orúkọ sórí fóònù wa ń gbà míì yẹn ní àwọn ààlà kankan tí ń fẹ́ ká máa fi ká máa ká máa ká máa bára wa sọ bá a ṣe store orúkọ ń gbà míì tá a bá ń gbà kí á fù orúkọ yẹn lásán lè fa wàhálà sí wa lọ́rùn àwọn kan wà yẹ pé orúkọ tó ń jẹ́ orúkọ tó dùn ni tó yẹ yín àwọn orúkọ tó yẹ pé kò ń ṣe kò ń ṣe orúkọ ṣá orúkọ tó yẹ pé tẹ̀wọ̀ tí wọ́n kan bá gbọ́ orí èmi sì tí mò ń jẹ́ ìfẹ́ rótì mi sí kéèyàn kan wá kéèyàn kan wá sọ orúkọ mi lórí fóònù ẹ̀ pẹ̀lú ìfẹ́ ṣé wọn pé tó bá jẹ́ obìnrin tó sọ orúkọ mi pẹ̀lú ìfẹ́ kí wọ́n á lọ pè ní bí abí aago aago mẹ́wàá kọ́ jẹ́ pé bóyá olólùfẹ́ ló wà ló gbé kọ́ọ̀lù tó wá rí ìfẹ́ ṣé wọn pé ó máa rò bóyá ẹni tí mò ń fẹ́ ni orúkọ tí mò ń jẹ́ ni èèyàn wà tó ń jẹ́ adé adémi adémi dé gbọ̀gbọ̀n tó fẹ́ sọ adémi akọ̀kọ̀ adémi kó wá jẹ́ ọkùnrin kádémi yẹn wá kọ̀kọ́ yẹ pé ọkọ ẹ̀ ló gbé a ní ẹ̀ẹ́n so ti ládémi wàhálà bá so àbí ń gbà míràn jẹ́ pé àwọn ọ̀rẹ́ jẹ́ pé pàpà píìkì ìyàwó rẹ̀ mọ̀ sáà ìdá ó wáyé píìkì báyìí píìkì ló máa gbé sí bóyá ó ń ṣe nǹkan lọ́wọ́ ọ́ èèyàn kan ló bá gbé wá bóyá ọkọ ẹ̀ ọ̀bẹ olólùfẹ́ ló bá gbé ẹ̀rọ ìbánisọ̀ yẹn wá tó wá gbèdé tó kàn sí pé bí ó ń rẹ́ ẹ̀fọ́ lọ́wọ́ àbò ń fọṣọ àbò ṣe tó lè fọwọ́ ọṣẹ yẹn mú fóònù dání tó kàn pì kàn tí ìyàwó ọkọ bá gbé ọkọ kàn jù sí spíkà ni tó bá dé ah, bébì mi tó ṣọ ọmọ tó sẹ́ksì ọmọ tó dùn ọmọ tó dùn pa ọ tó bẹ̀ sí máa kì í ṣe ọ̀rọ̀ pé wàhálà dé ẹ tó dẹ̀ ń sọ̀rọ̀ yìí kó kó kó kó fi kó fi kó fi ṣe kà bóyá máa ń ṣeré tiẹ̀ nìyẹn ṣe nígbà míì àìpa ààlà ohun tó ti dálẹ̀ tẹ́nu náà dẹ́ mọ̀ ni ẹ obìnrin míì ó fẹ́ kí ọkọ bóyá níbi iṣẹ́ ó ti kùn tẹ̀kùn gbogbo ẹ̀ ó fẹ́ ọ ah, Mr. Akin bí abúlé tó ti máa ń àwọn tó máa ń jẹ pé irú èmi báyìí kò sẹ́ni tí mi họ́ọ̀gì kọ́lọ̀ ń ṣàánú mi họ́ọ̀gì náà kò sẹ́ni tí mi lè họ́ọ̀gì àfi àfi adẹ́tẹ̀ màá adẹ́tẹ̀ mi lè họ́ọ̀gì <laughs> kò sẹ́ni tí mi lè họ́ọ̀gì bí a mọ àwọ̀ white mo wọ white shirt ẹni lára àwọn bóyá lára àwọn ọ̀gá mo ń hàn kíkínà mò mo hàn gẹ̀ tó ń fa bọ̀ because mi ò gbogbo àrí ìfẹ́ kan ọlọ́run dá èèyàn àti lóde èmi náà èèyàn alẹ́ ara kí wàá ní ìfẹ́ máa ṣe pé bí ọ̀gá hmm, ẹ kájọ kájọ wà ní sàwáwù kan náà pé kí sálárì nìkan ni kó differentiate ọ̀gá àtọmọṣẹ́ ṣùgbọ́n bóyá jọ ríra wa òòrì ìhò èmi náà òòrì ìhò ẹ̀hẹ́n olójú èmi náà lójú onímúnímú lẹ́numú lẹ́numú lẹ́sẹ̀ ẹ̀hẹ́n nǹkan tí mo nínú wọn náà ní kí wàá ní àbúrò máa ṣe pé èmi lọ̀gá ìwọ lọmọṣẹ́ yẹlẹmi ò kí ń ṣe bẹ́ẹ̀ ká wá rí pé njọ́ yẹn mo á wẹ́ mo á wọ white mo á rí lára àwọn tàjọ máa ń ṣe erépa bí àwọn cleaner kankan sẹ́ pé erépa àti di àti di ẹgbẹ́ wọ́n sọ ah Mr Victor ọjọ́ pẹ̀lẹ́kùtọ̀ ọ̀bà wa hug mi bóyá ó dẹ̀ ti kun ètè rẹ́ẹ̀dì tó bá yẹ gbà mú tó bá fún mi máàpù lápá ẹ̀rọ kọ́tà yìí ṣe é nù mbadele ìyàwó yà ni o ti ṣe é débi wọ́n tún ti kọ̀ ẹ́ lẹ́nu wọ́n tún ti fi sáré aṣọ ẹ̀ bóyá wọ́n á ṣe ni wàhálà bá dé. tó ń gbà mí àbẹ́ ẹlòmíì jẹ́ pé sẹ́ni ẹ ń pé àwọn ọkùnrin ní ìdẹ wà bó ṣe wà lọ́kùnrin ló wà lóbìnrin wọ́n jẹ́lọ́sì ju ju kí ló ń darẹ̀ lọ jẹ́ pé any small ti báyìí wọ́n ti jẹ́lọ́sì jù ẹlòmíì dẹ̀ rèé bí àwọn tó ti wọ mọ́tò ní mọ́tò pẹ̀fíìmù tó lò ẹ̀ fún pẹ̀fíìmù kan ẹ̀jọ́ pé pẹ̀fíìmù yẹn ó máa ń lágbára gan ó yẹ pé tó bá wọ ọkọ̀ wọn fún ìṣẹ́jú márùn-ún bá wọn jáde kúrò nu ọkọ̀ yẹn wọn á rò bẹ́ẹ̀ ọkùnrin lolo pẹ̀fíìmù tó ló máa rùn lára ẹni wàá délé tán ọkọ á ní pẹfíìmù tó lò yìí ta ló ò òdòdó pẹfíìmù ló ti wàhálà bá dé. tó aláti pa ààlà fún àwọn nǹkan mìíràn kò sí torí káwọn torí pé bóyá eh, bá torí pé eh, à ń bẹ̀rù náà kò ṣe títí ẹ̀rù ṣùgbọ́n títí pé ìbọ̀wọ̀ fún ni is for respect pé òkè mo fẹ́ ní respect fẹ́ tí mò ń fẹ́ yìí tó bá ti mọ irú ọkọ tó ń fẹ́ tó táwọn tí mo rọ ìyá tó ń fẹ́ àwọn kọ́kọ́ jẹ́ pé wàá ti pa ààlà fún irú irú èmi sìn tó bá ti di ibi aago mẹ́wàá once is ten fóònù mi it's not reachable mi ì fẹ́ mọ̀ pé àlọ́kọ̀ ọ̀rọ̀ ọ̀ṣẹ́ àlọ́kọ̀ ni send me text text message ó wẹ́n dàbí ẹni pé secret ń sìn ẹ má jẹ́ ń sọ secret ẹ má jẹ́ ń sọ but láti di ten ó láwọn àwọn òpè kan wà tí mi kì í gbé tó bá ṣe kinní wá tí ó máa automatic kinní ni i am busy right now or to bed or kinní kan ló máa dá ẹ lóhùn wàá send text mi lọ́ra mi sọ̀rọ̀ ṣẹ́ bá mi sọ lójúmọmọ sọ lójúmọmọ kódà gan màmá tó bí mi gan mo tọ́ ẹ wọ́n máa pè mí anyhow ẹ wọ́n máa pè mí anyhow nígbà míì ní píìkọ́ lìyín wíwá àwọn ti sùn lọ ṣe kó àgbà mìíràn rẹ̀ rígìntò mi gírí àti gbé báyọ̀ lẹ́wọ́ kó lè gbà bẹ̀sán dá ẹ kò mí lójúmọmọ àfi tó bá jẹ́ emergency ṣe kó bá dẹ̀ jẹ́ ọ̀rọ̀ emergency bẹ́ẹ̀ bá ṣe máa dáhùn lọ́gùn àwọn òpè àtàlùkù ní táìmù ṣe mọ̀ á ṣe ní kàyéfì tọ́pẹ́lá gan ẹ tọ́pẹ́ ẹgbẹ́ kọ́ọ̀lù yẹn gan wá gan á rí i pé ẹni yìí òun ṣe kò sí nǹkan tó wà láàrin ẹ̀yìn méjèèjì ẹ jẹ́ kí a máa ní boundary tó yẹ yín ká máa ní ààlà tó ní pé kí ni torí olólùfẹ́ wà ní. ibi tí ibi tí ẹnu dé ẹsẹ̀ ò débẹ̀ ẹlòmíì dẹ̀ rí kò mọ ọ̀rọ̀ ẹnu ẹ̀ sọ tán ó máa ń ronú rẹ́rìn báyìí sí wọn bá lọ́rọ̀ tí máa àtàwọn àti máa ń programu nìkan máa ń sọ̀rọ̀ báyìí bẹ́ẹ̀ bá pàdé mi títì mi ń fi bẹ́ẹ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn máa mo gentle gan ni máa dá wà mo gentle ṣùgbọ́n bá pé aṣèlépa ẹ̀ mo lè tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ lẹ̀ kí n sọ̀rọ̀ kí n sọ̀tọ̀ lálẹ̀ bí láyé tèmi ṣe rí nìyẹn ọkùnrin mi náà dẹ̀ wà bẹ́ẹ̀ yẹ pé kó tó bá rí báyìí kò ní sọ ó máa wà lọ́kàn ẹ̀ tó máa rò á máa ṣàṣàrò lórí ẹ̀ a máa rò a máa rò pé ẹ̀ẹ́ èèyàn kan ń jẹ́ ìfẹ́ ó ń pẹ́ lago mọ́kànlá ààbò òun wá pí call ó ní ẹ ọ báwo ni òun náà mo ṣe pí kẹ̀yẹ gan ó ṣọbẹ́ nígbẹ́ tí ń fẹ́ra yín á máa rò á máa rò á di pé tó bá ń lọ ó ń ṣó ẹ á di pé á máa bèrè pé jẹ́ ẹ wo fóònù ẹ ẹ jẹ́ ẹ wo kọ́ọ̀lù ọ̀gì ẹ kó tó sọ pé ó fẹ́ jáde báyìí ó ti mú fóònù ẹ ó ti wo àwọn tó pè tó pè tó pè tó pè tó pè ó ti kọ́lẹ̀ ẹ̀mí ìnírí wọn bá wí nígbà tí trust tí tí ìgbàgbọ́ àbí kí wọ́n pe trust yọ tó tó ti nígbà tó ti tẹ́ pé kò sí mọ́ báyà máa bẹ̀rẹ̀ sí máa ro àwọn pé òkè ènìyàn ṣe báyìí ènìyàn ṣe báyìí ọpọlọ ẹ̀dá èrè kó tó máa ń rò ńgbà míì tí kò ṣe rí pé ẹ wà nílé ìjọsìn ẹ wà nílé ìjọsìn ò bóyá ẹ̀ ń gbọ́ bóyá fàyín ń ṣe wàásù lọ́wọ́ àbí pásọ̀ ṣe wàásù lọ́wọ́ ọkàn yàrá ẹ̀ máa ro ọbẹ̀ tẹ́ fẹ́ sè àbí ọkàn yàrá ẹ̀ máa ro ara àwọn ro bíi mo tẹ́ lọ ṣe lánàá bí ọkàn bí ọlọ́run ṣe dá ọkàn nìyẹn ó lè travel kò sí àlè àlè àlè kó tán pé má lọ bí kankan báyìí la fi gbúdọ̀ ní ìfarabalẹ̀ la fi gbúdọ̀ wò dáa la fi gbúdọ̀ ní àròjinlẹ̀ pé ok àwọn kankan báyìí báyìí báyìí wà tí ẹ pé mo gbúdọ̀ mo gbúdọ̀ ṣe mo gbúdọ̀ cross boundaries sí mo gbúdọ̀ fi àlè mo gbúdọ̀ pa àlè lé kó má bàa ṣe ìjàmbá fún ẹni tá a nífẹ̀ẹ́ torí ọjọ́ ọ̀la mo rò bóyá yín ju bí mo ṣe sọ̀rọ̀ yẹn lọ ẹ lè fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí mi ọ̀rẹ́ mi lẹ́ẹ̀kan lórí facebook at victor oyèbọ̀dé ẹ kí n náà ẹ kí n náà kí n kí n gbọ́ ohun tẹ́ fíìl nípa ẹ̀ ẹ bá mi sọ̀rọ̀ mo fẹ́ mo fẹ́ mo fẹ́ kọ́ mo fẹ́ kọ́ ọgbọ́n kan láti ọ̀dọ̀ ẹ̀yin àwọn kan wo lẹ fi pé a lè pa àlè lé àwọn kan wo fi pé a lè a lè a lè gé pé báwọn ò má ju má ju ṣe ju báyìí lọ má yà kọjá àyà ara wa ẹ kí mi náà mọ̀ inú mi á sì dùn láti máa gbọ́ lọ́tọ̀dọ̀ mi mò ń retí yín o ká tó padà ṣe ká ṣe gbogbo ètò yìí lẹ̀ ẹ sáré dókè lọ́hùn náà ká tó sáré lọ sí alọ́ làágùn díẹ̀ ká tó jó díẹ̀ ẹ bá yìí kúrò ń bẹ̀ á kí yín ní ètò à ń bọ̀ ó yá gbé bọ́ọ̀dì yẹ ó ṣàmọ̀ àti gbé bọ́ọ̀dì gbà ó àti gbé bọ́ọ̀dì àìsàn kò ráyè kò ráyè ń bolo fẹ́ ráyè àìsàn o lè sọ́ra jù kan ní pẹ̀lú gbogbo ojó tó ń ju ẹ̀gbọ́n o lè exercise kan nìyẹn lọ́sọ̀ tẹ́ bá mọ̀ ẹ máa jó dáadáa ẹ táwọn pẹ̀ ẹ̀mọ́ jójó ẹ ṣáà máa wá kí ẹ ní déédéé bí aago mẹ́fà bí aago méje yẹn máa wò ó ẹ máa jó kẹ́tọ́ kan ṣe báyìí ẹ máa bọ́ọ̀nù kálórì tara yẹn á fúyé bì ara yẹn á fúyé gẹ̀rẹ́gẹ̀rẹ́ ara yẹn á jọ́ dànù ẹ DJ Shexy ní ṣọwọ́ tiẹ̀ nìyẹn ó mọ̀ one million ló máa ń gbà one million ló ń gbà lọ́sọ̀ọ̀sẹ̀ èmi mo ṣeré ni o ẹjọ ẹ ẹ dábàá sórí ètò àkíyẹ lórí tv ọyà Orísun làwà yìí ẹ láàbọ̀ yẹn padà pọ̀ mọ́ wa Victor Ebode lórúkọ tèmi ẹ àdẹ́sọ̀ lórí ìfẹ́ tó dámọ́ràn àti pípa ẹ ààlà ẹran ni kókó orí ìfẹ́ tá à ń sọ yìí tó dé pé kí ni àìpa sí àwọn nǹkan kan ó ti dá ọ̀pọ̀lọpọ̀ ìfẹ́ nù ó ti dá ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó nù ẹ kò wá sí trust kankan mọ́ à trust ara wa mọ́ torí pé kí ni ohun tá a ti rí ẹlòmídẹ̀ẹ́dẹ́ kò lè sọ̀rọ̀ nǹkan tó bá rí báyìí kà kó béèrè pé báwo lè ní báyìí ṣe jẹ kò ní lè béèrè àwọn fún kí ẹ̀yàn á máa ro ìyá máa gbilẹ̀ inú ọkàn á máa wù á máa wù á máa ga á máa ga àwa di pé àwọn ẹni pé pé ìṣẹ̀lẹ̀ ní two thousand and twenty eight ẹ̀ bó ìṣẹ̀lẹ̀ ní two thousand and one million gbà kan náà á máa bá a ṣí fún ẹ̀ wá máa pé nígbà ló ń ìṣẹ̀lẹ̀ ó ti ṣẹlẹ̀ sẹ́yìn tó dé pé kí ni àìpá tiẹ̀ ó dẹ̀ sọ mú ní pé ọ̀pọ̀lọpọ̀ wọn la lè pa àlà sí àwọn ọ̀rẹ́ tá a ti ní sẹ́yìn tá a mọ̀ pé ọ̀rẹ́ ọ̀rẹ́ wa tá a máa ń ṣe yẹn wáyì lọ́kàn wa kò yẹ pé a fi ṣe kà a fi ń ṣe àgbèrè àbí a fi ń ṣe nǹkan kan tí ò dáa ṣùgbọ́n àmọ́nú ẹni tá à ń fẹ́ báwo ló ṣe máa rò ó níwọ̀n ìgbà tó bá ti jẹ́ ọkùnrin sí obìnrin ni tẹ́ẹ̀dẹ̀ ń ṣe ọkọ àtìyàwó ẹ jẹ́ kí ààlà wà táìmù ló máa ń pèsè nígbà mo fẹ́ra mi ṣàpèjúwe wọ́n ti dágọ́ mẹ́wàá mi ń gba àwọn kọ́ọ̀lù kọ̀ọ̀kan mọ́ bóyá kí n fi fọ́ọ̀lù mi sí vibration àbí kí n ti èlú pa ni kankan máa ṣẹlẹ̀ nínú méjèèjì kí n rí miss call àbí kí n rí text níjọ́ kejì àbí tó bá jẹ́ emergency ọlọ́run rẹ̀ rí emergency tó máa tó máa pa lọ́gànjọ́ òru fún nǹkan ọbí àmì bóyá mọ́tò tó máa ń ọ̀gá ẹ̀kọ́ máa ń gbé ẹ wá ló máa ń gbé ọkọ̀ lẹ́sọ̀ pé wá mi láìkí bí lágbáṣe máa ń gbé ẹ wá léyìí torí ìfẹ́ tí ẹni kan ẹ̀ wò ẹni tó ẹni tí òun torí ẹ̀ ẹ́ bóyá tó ń gbádùn company yẹn tó ń gbádùn àjọṣepọ̀ yìí kò ní ẹ fẹ́ bóyá òun náà tẹ̀sí lọ́kọ tiẹ̀ àbó ti náyà tiẹ̀ máwọn àfi àpàlà da régè tiẹ̀ rú má fi nǹkan kékeré má fi só kékeré bàdí jẹ́ jẹ́ kí àlà ó wà kódà bóyá bó ṣe máa ń kí àwọn èèyàn náà dẹ̀ rèé tó dàgbà pé ìsọlẹ́nu ni pààlà sí kò kò kò kò kò mújà wá kí ìfẹ́ tí wà àti ẹni tẹ́ ẹni tẹjọ nífẹ̀ẹ́ tẹjọ tẹjọ fẹ́ra yín kí ó lè ba àdánmọ́rán ni jẹ́ kí a pààlà ó yé yín ju bí wọ́n ṣe sọ lọ ó yé èmi náà ju bẹ́ẹ̀ ṣe gbọ́ lọ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ because ilé tí ò bá sí ìfẹ́ kí ló tún máa wà ń bẹ kí ni ìdàkejì ìfẹ́ ìjà ní ìjà àsọ̀ gbogbo ẹ̀ ló máa ṣẹlẹ̀ bá sì ṣẹlẹ̀ yìí dẹ̀ àwọn tó máa fara gba ọ̀pọ̀ bẹ́ẹ̀ ẹjọ́ tó yọ lọ́wọ́ fi bẹ̀ wá mọ̀ pé bí kan ṣe ń lọ kò ní pé nǹkan náà smooth kò pé ayé ò le jù bẹ́ẹ̀ ayé ò le tó ṣùgbọ́n àmọ́pá yìí ò le ṣùgbọ́n gbà mìíràn ó ní tó báyìí bó ti jẹran ló máa jẹ́ kí ẹnìkejì wa dẹ́ṣẹ̀ ẹ má jẹ́ ajẹran ló máa jẹ́ aṣọ tó máa wọ̀ ló máa jẹ́ kí ẹnìkejì wa dẹ́ṣẹ̀ ẹ má jẹ́ awọ aṣọ yẹn àṣàdàlẹ́ ayé gbé a tree cannot make a forest kò sí bá ṣe lè wà láyé gbé gbé ẹ wàhálà ti ẹni yẹn mi ìfẹ́ gbọ́ ẹ nobody can talk to me mi ì ní í gbọ́ ah. tó bá lè fẹ́ gbọ́ táwọn táwọn èèyàn ń ṣe ń lò bá máa pa ẹ́ tì wà ara ara aṣọ ara ẹ̀ a ṣe máa ń ṣe kí ni lẹ́ẹ̀kọ̀ọ̀kan wàá gbọ́n táwọn èèyàn ń sọ wọn náà wò ó kè ṣé nítẹ́ni yìí sọ yìí ṣé nǹkan tó máa ṣe ara mi láǹfààní ni nǹkan tó máa wúlò fún mi ni tí ò bá ní wúlò fún mi lè yá fi ẹ̀ mo bá gbọ́ nǹkan tó ń sọ yẹn ó mọ́gbọ́n dání ó ṣe múnú ọgbọ́n yẹn ó múnú ọgbọ́n tiẹ̀ náà kó fi kún kó wá jọ pọ̀ kó fi ṣọgbọ́n tiẹ̀ kó fi ọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n ṣe àríkọ́gbọ́n nígbà tó bá ṣe àríkọ́gbọ́n wà á rí pé wọ́n rò bóyá olómọ̀ ọ́ ṣe jù ni tẹ̀lé pé òmọ̀ ṣe jù o ti fi ọgbọ́n àwọn ọlọ́gbọ́n o ti fi ṣọgbọ́n tiẹ̀ lágbára Ọlọ́run ọpọlọ yóò dẹ̀ fi jọba Eh, agbára elédùà gbogbo bẹ ṣe ń tíra láti bẹ ṣe ń làkàkà bẹ ṣe ń tiraka kí nǹkan má bàa dàrú ọlọ́run ò ní jẹ́ kí nǹkan dàrú lójú ẹ̀mí yín àtìlẹ́yìn yín gbogbo ohun tẹ́ ti fi ọwọ́ àárọ̀ yín kò tẹ́ fi ọwọ́ àárọ̀ yín kó jọ lágbára ọlọ́run ẹ̀ ní fi ọjọ́ alẹ́ yín túká ẹ gbogbo àwọn eléyìí náà gbogbo àwọn tí wọ́n wà nídìí kó bàjẹ́ kó bàjẹ́ gbogbo àwọn títí wọ́n ti jóná tó tó wá kuná mọ́ ti yín lágbára ọlọ́run Elédùmarè wọ́n ti ẹni mọ́ sàkánì yín kódà ọlọ́run máa bù fọ́jú lù wọ́n yẹ pé wọ́n ti ẹ̀ ní rí yín kò ń ṣe bí èpè àdúrà ni mo gbà ẹ wò ó àníbi jù báyìí lọ lórí ètò akíyín ní òní lórí ìkànnì Orísun TV èyí ló mọ̀ pé ẹ ti gbádùn ara yín ẹ ara ètò náà gbádùn ara nígbà tí màá tún wá sí ojú ìwòran yín ní ìgbà mìíràn ẹ máa ṣe dáadáa ẹ jọ ẹ má báyàn já o ẹ jọ ẹ máa sùn ẹ máa sùn ẹ díjú yín kẹsì máa yìnbọn dì í ó dáa ẹ máa yìnbọn dì í fún tù ó dàbọ̀. <laughs>